yányá làwọn gbọ́ yípa kò sí ìṣẹ́kù lọ́dọ̀ ọlọ́run bá bá àwọn fún wa ìtọ́kọ̀ tó wà nínú pé kò sí nínú iṣẹ́ tó yẹ kó wọ́n jẹ́ tó wọ́n jẹ́ fún wa. látọwọ́ sọ bẹ́ẹ̀ tó wà lẹ́yìn àná yìí sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sọ̀rọ̀ àwọn sàhárà rẹ̀ látọwọ́ sọ àwọn. ó túmọ̀ sí pé tọ́lọ́mù bá ní ti agbára ó ká àti tọ́lọ́mù bá ṣe ìgbà láàyè tọ́lọ́mù ṣe pàtó rẹ̀ fún wa ìtàlá ìmọ̀ àti òye àti oyè ìṣe pẹ̀lú tó kàn ẹ̀ tó rí pé àlàyé tó ṣáájú yẹn ò kì í ṣe àlàyé tó kótó pé àlàyé lè tó bọ̀ yìí àlàyé tó tún ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ nìyí. ẹ ní kíláàsì wa níbi ọjọ́ mẹ́rin sẹ́yìn a sọ fún wa pé ara ìta lẹ́bi yóò tẹ̀sí níbi dì ẹ̀fọ́n sọ àdì ìmáàna àjẹ̀dá àbí ìmáàna kùrán. بمعنى الحساب بمعنى الحكم الحكم حكم الله تيجي كيفني يقولون أرأيت الذي تكذب بحكم الله nígbà tí ìdájọ́ ọlọ́run bá takò àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ náà ìdájọ́ ọlọ́run ni ó takò nǹkan tó ń fẹ́ yóò wá sí tó takò nǹkan tó fẹ́ yẹn kò ní ṣùgbà tí òun gbà ẹ̀rí ẹ bá parí ìjà láàrin àwọn méjì ẹni tí wọ́n bá dájọ́ tí wọ́n lu ọ̀rọ̀ ọlọ́run ọba fún tó bá ní kò tẹ́ wọn lọ́rùn zọ́ọ̀lù mi lọ sí i ó dẹ̀ ó lè ba ìsìlámù yẹn jẹ́ ó lè ba ìsìlámù yẹn jẹ́ pé àwọn fún wọn nídàájọ́ ọlọ́run ọba kò sì ní kò tẹ ọlọ́run ó sì gbà nínú nǹkan tó sọ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọba alágbájá ọkọ̀ kí ni kí ni yìí hákàmà lọ́hùn aláhàlà ṣé ọlọ́run ti fún kínní tó fẹ́ ṣe ọlọ́run fún nídàájọ́ kan lórí tó fi tó wà lẹ́nu ìpínlẹ̀ fún ìdájọ́ yẹn eléyìí gẹ́gẹ́ ló sọ wá di mùsùlùmí eléyìí pé kọ́lọ́run nígbà tí ọlọ́run bá tí n bàbá mi Muhammad sallallahu alaihi wasallam ń tó fún máa fi ṣòro ìkọ́ ń tó bídó máa fi ṣòro ìkọ́ àwọn tó fún òun yóò ha sí ìdẹ́kọ̀ bìrì là tẹ́ ẹ bá fi tó wà lọ́kàn nílẹ̀ abẹ́ tọ́sítà ọlọ́run bá èyí tẹ́ ẹrù sínú yẹn ọlọ́run bó fi ìdájọ́ fún yín ó bá wọn sọ àbá lẹ́rù pé à nígbà tí ì ṣe téèyàn kan rò àpéyà ah, Rasulullah ojú ọlọ́run èèyàn gan ó lè ro nǹkan tí ò dà fún ọ rẹ̀ gan-an yuhasibukum billah anabi ní sọlọlá awalam ọkùnrin kí ni bẹ́ẹ̀ kẹsẹ̀ ní kẹsẹ̀ ní ìnáwó àtọ́ àná ọlọ́run ti ṣèdájọ́ àti gbà ọlọ́run bá wa bá wa bẹ́ẹ̀ bá wa dẹ̀dájọ́ kó sì débi agbára tí wọ́n lè gbé agbára wọ̀ gbélé o ọlọ́run ni wọ́yẹ́ kúrú ìmọ̀yìn wọ́yẹ́ kúrú ìmọ̀yìn ẹ̀ṣá wọ́yẹ́ àjùmọ̀yìn ẹ̀ṣá lẹ́yìn náà ọlọ́run fún ọ ní ìdájọ́ ti pé dà àwọn káwà tọ́lọ́run bá wọ́n foríjì àwọn kan àtọ́ lọ́wọ́ fi àjọ lẹ́yìn náà láyé pẹ̀lú fún lọ́wọ́ náà sẹ́ni ìlà òsà tó bá jẹ́ nǹkan ní kápá lọ́wọ́ mi ní rẹ̀ lẹ́yìn náà ìdájọ́ tó wá ìkẹyà ìdájọ́ tó wá ni pé ìfẹ́ ìbá tí ì sọ inna Allaha tajawaza an ummati ọlọ́run ọba ti fojú fo ó ní fojú fo tẹ́lẹ̀ fún tajawaza an ummati ma haddathat bihi nafsi ìtẹ́ni rẹ̀ sọ fún pé ìjọba tó wá ń rò pò ma àwòyá àmọ́ tí ò bá fi ṣiṣẹ́ tí ò sì sọ síta ọlọ́run forí jì ọlọ́run forí jì máa ń tẹ̀tẹ̀ kálẹ̀ bí àwòyá àmọ́ kò fi ṣiṣẹ́ kò sì sọ síta ọlọ́run forí jì àmọ́ tẹ́lẹ̀ tábà lu ayé àyẹn ó mi pé níta bá tún rò gan tó ní kálukú bá ṣe yíra wa pé ẹni bá ṣe tó bá kọ́ ṣẹ̀mí ọba yẹn lọ́dẹ àá fi gbẹ́dàgbẹ́ lọ náà ó yẹn ti wá fẹ́ wọ̀ lùjẹ́ náà gbèdè tọ́ba gbé yẹn lẹ̀ ànájì nìkan ló wà lùjẹ́ náà yá àbúrò kìí ṣe bí ọmọ àbúrò àtàwọn ṣèyá kódà kí gbogbo sàbí ni wàá jẹun tó bá yẹ pé yẹn ní standard kódà kí gbogbo sàhábà ní wàá jẹun àmọ́ látara àánú ọlọ́run ọba wa dẹ́dà sàánù kálá ọlọ́run ọba ṣàrẹ̀ nìkọ̀kan ọlọ́run dájọ́ ẹ̀ nǹkan sì wà ọlọ́run ti sàánù ìyàtọ̀ ń lórí ẹ̀ àwọn ìdájọ́ kan wà tí ò wa tó bá ṣojú wa ni ọlọ́run ọmọ tá a ṣe ń bẹ̀ tó ká dúpẹ́ fọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní àná parí à ń sọ̀rọ̀ nípa suratul kafirun àtọwọn pé sọ̀rọ̀ yìí wọn pè ní sọ̀rọ̀ tó al-Ikhlas àmì kí wọn kàn pè ní sọ̀rọ̀ tó kí ni. kúlíyà ayé alkafirun ó tún jẹ sọ̀rọ̀ tó kí ni. mọ̀kọ́ kíṣà tún mọ̀kọ́ kíṣà ó tún mọ̀ bàárọ̀ àmì nà ṣíríkì wal kufur àyà sọ̀rọ̀ tó sọ̀rọ̀ nípa abọ́ àdẹ̀sìn wa papọ̀ tó sì àfihàn pa àdẹ̀sìn papọ̀ pẹ̀lú kẹfìrí àwọn kẹfìrí àbáwọn ṣẹbọ sọ̀rọ̀ tó mọ̀kọ́ṣẹ́ṣà bẹ́ẹ̀ náà ni sọ̀rọ̀ tó àlùbárọ̀ wọn kò náà ni sọ̀rọ̀ tó mọ̀kọ́ṣẹ́ṣà sọ̀rọ̀ tó ìfúrásì náà òun jẹ́ sọ̀rọ̀ tó mọ̀kọ́ṣẹ́ṣà sọ̀rọ̀ tó sì àfihàn pé kọ́ṣà faslu bayna al-kufri wa shirki afallahu anil khata láti ṣe bá wọn bẹ kọ́lọ́ fòye jọ. tó ní bíi suratul kafirun aṣọ pé sábàbí òun ìlú rẹ̀ ó ní pé àwọn kan wọn bá nàbí bá wọn sọ̀rọ̀ adé pọ̀ yìí lọ́jọ́ mushrikun wọn bá nàbí sallallahu alaihi wasallam bí a ẹ tí wọ́n pẹ́ sí tó ń ṣe ilẹ̀ ẹ jẹ́ káwọn ṣe lọ́dún kan tí wọ́n náà ṣètò àpò síbi tí wọ́n ti wá sọ fún ẹ̀ bẹ́ẹ̀ tó bá dúró déédéé wọ́n padà wípé kí ẹ mọ dá lójú lẹ́kọ̀ọ̀kan ẹ̀mí ìwà ilé mọ́là lọ́bẹ̀ yẹn fún ibù àìmọ́ yín ẹ̀jẹ̀ mọ̀ bójú ló sọ pé à ebi gbogbo náà yẹn gbogbo yẹn náà lè wà ọ̀bọ̀ ojú fún mi. wọ́n kà mú ẹnì kan wá tó fẹ́ kọ́ sí ènìyàn tó pé àwọn ọmọ nǹkan tí èèyàn fi ń bẹ̀rù ọlọ́run ọba ń tẹ̀yàn ó rò pé kò kàn fẹ́ ká rójú ẹ̀ ní táwọn rò ní ìpìlẹ̀ ẹni tó ṣe gbogbo ẹni tó yapa ọlọ́run tó yapa ẹni tó já àdúró ọkùnrin lọ́hìn àwùjá ìlú ọkùnrin lọ́hìn ní ìmọ̀ kí wọ́n ṣe àìgbàgbọ́ sófin ọlọ́run àbí kí wọ́n sàìmọ̀ ní. àìmọ̀ sófin ọlọ́run yóò sọ wọn di pé ẹ eléyìí náà ayélujára yẹyẹ tó ti fi gbó ayé sí fáwọn òṣìṣẹ́ yẹyẹ rí fáwọn yẹyẹ tí wọ́n ń sun ẹkún báyìí wọ́n fi èmi ṣe rí tí ó pa tí ìrọ̀lọ́ ìrí gbígbé sí títí ìfẹ́ ìdí ìrìn àdúpẹ́ o láti fara la àwọn tó ń pààlọ́ kan ni pé ọlọ́run ti forí jẹ àwọn yìí bọ́rọ̀ lọ́n ṣe rí ni bọ́rọ̀ lọ́n ṣe rí ni ọ wàláì bọ́rọ̀ lọ́n ṣe rí ni pé ọlọ́run kò ṣe yìí jù ú bá wà fún mi. bọ́rọ̀ lọ́n ṣe lágbára pé sẹ́mi ìṣe ẹjọ́ bá tún dá ó sì má burú jù wọn fún lọ́n burú jù ó sì bọ̀ ṣùgbọ́n kí nìkan wà tí ọkàn yóò padà lọ ọlọ́run ọba ọba ara ni bí ó ṣe dùn ẹ́ yóò fún ọ ní nǹkan tọkàn ló ó wà ní kódà bí wàá ní bí ìdílé rẹ ní ìjọba ìgbà yìí àmì ìmọ̀ gbogbo gbàgbà rẹ wọn mú ìjọ ìjọ fún ó yẹ ẹ mọ bú mi wọn lọ ìlànà àwọn èèyàn mú pé àpolóbìnrin náà ò di lẹ́nu kan ni èyí ò wò mí kan wọ́n yẹ èyí ìyàn látòkè nílé ibà ó sàn ọkọ sí ìyàn nígbà kò sí sí nǹkan nípa fẹ́ gbà lọ́wọ́ ìlú náà lọ gbogbo ẹ̀dá rárá mi jẹ ṣé ara mi ni ó wà dákẹ́ èmi àtọmọ ìyá kan sọ̀rọ̀ ní orí fóònù office work èèyàn Ibrahim office work èèyàn kan wọ ọ́fíìsì oríṣi gangan òmìnira òmìnira àmọ́ mo ṣe nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ ní ọdún kan sẹ́yìn ẹ wàá rí i pé níbi pé ẹ fẹ́ keep to time kì í ṣe fún lọ́ọ̀ fún ọ fún ẹ̀sìn tí ẹni o tí ọkọ ọmọ ìjọ àwọn kan lójú náà pé ah so you want to be punctual so o fẹ́ràn wà punctual fẹ́ràn ìfẹ́kówó tán fún mi tí ara mi wọ̀ ẹ̀ jẹ́ fáwọn family mi jẹ́ bẹ̀ èmi náà fi jẹun so ìwọ̀n afẹ́kọ́ jẹ́ pé tí ti pẹ́ yóò wá di wàhálà ọ̀gá àwọn pè mí pé àwé sẹ́wọ̀n tá a ti ta kọ́ síbi ìwé àkàkọ́ yẹn pé olùmọdé náà yes because lọ́pọ̀lọpọ̀ gbà màá ti jókòó dé wọn lẹ́nu ọ̀nà seven thirty ibi tí mò ń gbé síbi tí màá ti wọṣẹ́ fẹ́ tó ibi sí ẹ̀yẹ nǹkan rẹ̀ so ìtumọ̀ yìí pé tèmi bá wọṣẹ́ seven thirty tó bá ti ń bọ̀ látàsùn bá báyìí the tune straight àbí kó tó lọ àtúbà tó lọ ṣe ọ̀bẹ sùn àwọn ìgbà tó yá ó di pé ìdẹ̀kùn ti wà because lódodo ẹni tó ní ilé iṣẹ́ gangan ló pè yín bẹ́ẹ̀ sí mo kàn máa kọ́ bá mi mo kàn máa kọ́ bá yẹn mo fún ọ pé kò nine kódà ò bá dé nine thirty mi ní problem pẹ̀lú ó ti yé mi pé kò lè keep the time ìdá fún yọ̀rọ̀ wàyí látẹ̀ ìbáyé wà àwọn àjàkú báyà kó lè wáyé lọ́rùn. ìdánwò ìmọ̀ ṣe ni pé ọgbọ́n méjì lẹ́mọ̀ dá ìmọ̀ tẹ gba sálárì ẹ yọ dédé nǹkan ẹ bẹ̀ ẹ lọ kó sí àpò wọn bẹ́ẹ̀ ni kó bá kó wọn kálẹ̀ ìṣúná lápapọ̀ tí wọ́n bá gbà fún ìbára wẹ́lẹ̀. àbí tó ẹ wá ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé àwọn òfin ẹ̀ tó ẹ sọ pé ó wò ní ìdí ọdún àti àmọ́ nínú tó kọ́kọ́ sọ wá di onísùn náà sísun náà fi wo àwùjọ wa náà fi ká mọ̀ pé ó jẹ ojú ìdásẹ́ náà wá. ó yà pé owó tí ń jẹ ló fẹ́nu ní ọlọ́mọdé jẹ́ àrọ́ owó tó lọ sápò ní ọlọ́mọdé jẹ́ àrọ́ tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ẹ́ ní ìgbésí ayé yìí. àfi tí yorùbá nípa ṣe ló kù ẹni tó bá ń jẹ àrọ́ tó bá ṣe ń tẹ̀sán. sẹ́yìn so ẹ̀ẹ́rì nínú ìṣètì ẹ̀ẹ́rì nínú ẹ̀ bá níbi pé àwọn nìkan wà tó ẹ̀ kẹ́ẹ́ kiri pé ah, ọlọ́run bá dẹ́mu òkèrè fún mi. téèyàn bá jẹ one naira lásán téèyàn bá jẹ mọ́ ẹ̀tẹ́yàn tí ìṣètò ẹ̀tẹ́yàn jẹ ìyó bá ẹ̀ bá nínú ìṣètì ẹ̀ bá nínú owó tẹ́ ẹ fẹ́ mọ ah, ní ìgbà òkùnkùn tó dáná. àwọn sábàbí àwọn máa ń ṣe mọ̀ wípé ah, mo jẹ owó tó yẹ kí n jẹ mú mo jẹ mú ni wọn kì í ní ìṣẹ̀lẹ̀ ìgbà míì ẹnu kan mo ní mo ti gbélé náà ẹnu kan náà wà fún àyàn tí ò rántí wọn ní ẹnìkan ọmọ yọ zaka dáadáa wàá yọ zaka lọ́dún láwọn ọgbà kan ó jẹ so ó wá ṣe business gan nìkan rẹ sálọ ẹni tí rẹ sálọ wàá wulẹ̀ sí wàhálà kódà kò wá. ẹ má tẹ̀lé o kódà kò wà àwọn tó sọ ni pé àwọn ti mọ̀ pé ọlọ́run bá yọ òkè ẹnu pòfẹ́sà kúrèdè ni ọlọ́run bá ṣe dáadáa fún wọn. àwọn ni wọ́n sọ pé ẹni tí zaka rẹ̀ tó yọ tí zaka bá yọra rẹ̀ nínú owó òní gbọ́dọ̀ pé ní zaka nìkan ní ẹ̀yẹ́ lọ́dún bẹ́ẹ̀ ẹni ẹ ọ òun jẹ fún ara rẹ̀ torí pé ó ní mọ́mì ni o tí ìbàdàn wọn nìkan ní ìlú màá wá àwọn sálábù wa kọ́mọ́ bẹ́ẹ̀ gbọ́n ẹṣin wọn tẹ̀sí wọn bá dá wọn lóhùn tí wọ́n ti wá wá ah, ìṣẹ́ lọ́run ti pọ̀ torí pé tí ẹ bá ń tẹ̀lé tọ́ lọ́run ọlọ́run máa ń rọ ìlú nǹkan fún ẹ. nígbà tó ó àtàwọn nǹkan mi wọn ìgbìmọ̀ náà máa ń fura sí pọ̀ tí ìkànnì wọn bá tó máa jọwọ́ ah, láàlàá làálà àdá ní ayé ní ojú kan wù tó yẹ kó wò gbogbo yẹn ní wọn dìde máa ń ṣe àbúrò ẹni tó ṣe ìfúláì tó ṣe sọlá tó ṣe ìfúláì tó ṣe gbà nítorí tó wọ ìwọlọ bẹ̀rẹ̀ Ọlọ́run kò sáré nǹkan kan tó àsọ̀rọ̀ sọ̀rọ̀ tó ta fún báwo ṣe lè ní wọn bí àwọn ẹni ṣe yẹyẹ ọmọ wọn wá ṣe díẹ̀ káwọn ẹni díẹ̀ sóra yìí ni pé lakum dinukum waliya din kó jẹ́ pé n tẹ́ ń pè lẹ́sìn yẹn tìrẹ́sìn lọ́dọ̀ tí èèyàn máa ṣe. ẹ má pè lẹ́sìn léyìí èyí ń bá ń ṣe ìlú ní gbọ́dọ̀ síbíọ̀ inú fámìlì yẹn ni inú àwọn ẹgbẹ́ wà fún wọn ti fi hàn ibi tí wọ́n ṣe dáadáa wọ́n àti àwọn ọmọ yìí. fọ́nà bá ti tẹ̀ ẹ́ tó ti dàgbà nínú ẹbí kò ti ní kéèyàn wọ́n ti jẹ́ rẹ̀ tí wọ́n ti pọ̀ tó jọ́mọ̀ sí ọ́ ìlú náà làwọn akọ̀ wọn ní ìlú báyìí wọ́n ti dúró yẹ́wọ́n ti mọ lẹ́nu ìgbẹ́ ti mọ̀ fún ìgbẹ́ ṣe é òkú alágbájá ní ìpín ìpínlẹ̀ ti mọ̀ wọ́n náà lọ́wọ́ ní ìròyìn yàwó ìlú ìta lọ sí ẹgbẹ́ nínú ọdún náà nínú ọ̀pọ̀lọpọ̀ ta lọ ṣe òkú ẹ̀gbọ́n lọ́wọ́ mo dé ìlànà ìgbẹ́ ìrìn àjò kí ló bá ìwà fún mẹ́rin ìgbà bá a gbogbo rẹ̀ ta kírun ta gbóbi ní kòtò ta padà dúró ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ bá díẹ̀ tọ́ta gba ẹ àwọn oníṣúná ní ìjókòó wọ́n ti mọ̀ àwọn tó bá ti tẹ́lẹ̀ rẹ̀ ní ọ̀nà ìjókòó àìsàn ìjà lọ́wọ́ ní ìpèsè ìwà rẹ̀ kò sí pọ́ńbẹ́ ìṣiyẹ̀wé ọ̀nà ìjà nìyí ìyẹn ìjà nìyí kọjá ìyá yẹn ń kọjá. àmọ́ kí wọ́n jẹ pé wọ́n ẹ̀sìn sáájú kí ni wọ́n sọ wọ́n ní òbí ọ̀dà ó kàn wọ́n ah, ẹlẹ́yìn ní pé ìpínlẹ̀ sọlọ́ wọ́n ní ìjìn láàbì ní báyìí òsì bẹ́ẹ̀ ní báyìí òsì ní sẹ́ńpẹ̀ ìpínyà ní sẹ̀sẹ̀ tí tó ní wàá bẹ̀rẹ̀ fi ń sọ tí jáde lẹ́nu ẹ̀rín ní mọ̀ ẹ́ ń kú ìbọn mọ́tò ẹ̀ báyìí ní báyà mọ́tò mọ́tò ẹ̀rù máa ń ah, fi wọ ìwé tó kí àbàbà ọlọ́wà dára wọn náà bí èdè yíyí padà ọlọ́wà tó dára wọn náà ni ààrẹ ní ẹ̀rí bàjẹ́ ń bọ̀. dábàá pàdé lórí nǹkan ní ọ̀dà àpapọ̀ ní ìlú nàìjíríà. lọ́jọ́ wa lọ ah, àwọn obìnrin wọn ní tọ́sí nìyí ní tọ́sí nìyí ẹ̀sùn ọ̀pá wà lóṣèlú yìí ìgbà ní ìgbà ọlọ́run ti ṣe ọlọ́run fún yín háyé ọ̀pẹ ojú gbọ́mọ̀ tí wọ́n àti sọ pé kí èèyàn èèyàn gbé mi sọ pé kí nílò dà. àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó yẹn wá ti ń kú nu àìsàn yóò ká kan ní kí òfin ìṣẹ̀lẹ̀ àbá ti wọ̀n kan àwọn àpọ́nlé kan wà tó ń àbí wọn so àpọ́nlé bí òfin ìṣẹ̀lẹ̀ àbá ti wọ̀n kan àjẹ́ńdọ̀ tó dé ẹni bá wọn tún díẹ̀ ọlọ́run máa sọ wá lẹ́kọ̀ọ́ bí ìbéèkì ṣe máa ń rí lára tó. Eré náà dáwọ́ ìlú gan. Mo ń ka ọ̀rọ̀ kan tí mo ń sábà yẹn sọ pé máa nà lọ́tò àhàdáńgẹ̀ ìbọ́lá náà ọ̀pù ń bẹ̀rẹ̀ sọ̀rọ̀ káwá fẹ́ gbàrà. Mi ì ṣe mọ̀ náà lọ́rọ̀ pẹ̀lú èèyàn nítorí kí n lè bá a bọ́lá báyìí ọ̀lá ìlànà. Ìbéèrè sọ fẹ́ yàrá ìyá náà máa nà lọ́tò àhàdáńgẹ̀ ní ìdáhùn àti ọ̀nà lọ́rọ̀ rẹ̀ ìkọ́gbé ìjọba ìlú sọ̀rọ̀. ó dà nígbà wọn dá fún ní àtijọ́ náà sílẹ̀ bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìkàtí yóò kàn dákọ́ bẹ̀. èyí dákọ́ bẹ̀ lọ́gbà ni yóò kó òun ìbá tó fẹ́ pàrọ̀ ìsìnkú láti àṣeyọlẹ̀. àyùmọ̀ yìí yóò kàn dákọ́ bẹ̀ ẹgbẹ́ ìgbọ́kúsọ kálẹ̀ yóò sọ wọn jẹ́ ibi tí wọ́n jáde ń gbọ̀gbẹ́ máa nà àbọ̀tù àhàdá ń lè lọ́dọ̀ lọ́dọ̀ fọ́tù ìbá yẹn kẹta ṣe mọ̀ náà bọ̀rọ̀ yìí fanfa dìde orí ìpele gba àyẹ̀wọ́lábà mo ní mo fẹ́ ẹ lè sọ ẹ̀mí ara mi ní gbogbo ẹ̀ lè sọ mo lè sọ yìí nìlá àmọ́ kọ́ ọ́lá òṣà rẹ̀ ni mo máa bọ̀rọ̀ ìpele bọ́lábà náà nìyẹn èyí pé kódà kò ní bọ́lábà kò lè bá àgbàkan náà ayọ àwọn èèyàn ṣiṣẹ́ ayọ káwọn èèyàn níyàn ṣiṣẹ́ ẹni tó bá gbé ìjókòó ti fi káwọn èèyàn bá yàn nítorí kìí ṣe kó o bá yẹ ẹsìdẹ́ǹtì lókù ẹgbẹ́ dáadáa mo mọ àwọn èèyàn kan nígbà kan tó yẹ pé wọ́n ò yí àbá bí ìṣe wọn ti wọn lórí àbá àbí nǹkan tó ń sọjọ́ wọn ni ẹgbẹ́ yìí ni ẹgbẹ́ tó ń sọ ẹgbẹ́ lè mú ọ yọ fífẹ́ àwọn ọmọdé rẹ̀ dáadáa ẹgbẹ́ wọn ni ẹgbẹ́ wà sébù ìṣe èyí tó wà sébù ìṣe tó ń lọ kọ́rọ̀ pàtó ń tí mo fẹ́ yìí mo ń ṣiṣẹ́ tọ̀ ó sì lè nǹkan dáadáa mo lè gbà yóò rẹ̀ kálá lẹ́sìn tí ń di lọ́dọ̀ọ̀rọ̀ lọ́sìn ìgbẹ́ ọdún sí lọ́wọ́ máa ṣe lọ. so alimami ṣáájú ni ìnà máa ń nàṣẹ ha nítorí nígbà tí ìbá ìyàrá mọ̀nà gbọ́dọ̀ lè ní àná nàṣẹ ha ìgbà tí wọ́n lè mọ̀nà kọ́ṣà ìdí ẹ̀ lè yọ̀ pọ̀ àti mọ̀sáfọ́rù tí àwọn tí wọ́n ń dìfẹ́ǹdì ìbàjẹ́ níbẹ̀ ìtàbá dìfẹ́ǹdì ìbàjẹ́ ẹnìkan yẹn tó ní pé yasubu fi ìsìlá ọ̀hún hàrà ìsìlá jáwébi lẹ́nu àmọ́sàkó bí ìbáyé ìjìjà jíjà jíjà ẹ̀sìn ti tẹ̀lé. ọlọ́run sànà ọmọ ìyá wa tí wọ́n fẹ́ yàní paná àdádálẹ̀ ọ̀hún kò jẹ́ pọlọ́mọdé kò gbọ́pọlọ mu kì í ṣe pé wíyá tó kàn bẹ́sẹ̀ lọ́gbìn kò gbọ́pọlọ mu. lẹ́yìn àkóónú nínú fàkíyì yẹ̀sùrù bí àlùkàlámù sí ìyàwó ìdíje àkùnjẹ àkùnjẹ ìjà ìdíje ìkọ̀ níbi báyìí ni wọ́n máa ń sọ pé ara tẹ̀lifí tó wọ táwọn wáyé àtẹ̀kọ́ gbogbo kọ́kà ìlàkùn àná tọ́mọdé kìláàfù àmì ẹ̀ wọ́n kó kìláàfù hátàlùmọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀dù ẹ̀sìn rẹ̀ tó bá wà ní àwọn ẹni ẹni ìsìn gbogbo nǹkan tí wọ́n sọ síbẹ̀ tẹ̀lifí ọgọ́rọ̀ rẹ̀ fún àti wọ́n sọ síbẹ̀ tẹ̀lifí. ọlọ́run àwọn ọmọ ya ìlọ́wọ́ láti dá wọn ṣùgbọ́n kò sí àwọn nǹkan tí wọ́n sọ bọ̀ tá ó dùn mí pé kì í ṣe bó ṣe ká dáhùn láti dáhùn tó àwọn ya ọlọ́run gbìyànjú wọn mo á rí tí wọ́n sọ pé àwọn ti fẹ́ra wọn lé àwọn fẹ́ra wọn lẹ̀ fún ọ̀nà ọ̀ṣà èmi Shakir ibn Yusuf ibn Abdullah ibn Yusuf àbúkọ̀díyà èmi náà fi ra mi kalẹ̀ níbi nìkan ẹ máa kó two hundred èmi nìkan mọ̀sálẹ̀ tẹ́lá sí ọmọ sẹ́lẹ̀ ẹ̀mọ́ ìdíje tó jìnnà ẹ̀mọ́ là yóò alọ́mọṣe àìdá ẹ̀mọ́ là ìdílé àlà ìjókòó ẹ̀jẹ̀ ká ti sọ pé òní òní pẹ́ẹ́tẹ̀ rẹ̀ lè ṣe orí rẹ̀ ń pọ́wù ìṣẹ́kọ̀ọ́ hadisan sahabi ló wà ká ló wà tó ebi tó sèkárò èmi ara mi yóò kọ mi àtọkọ fún mi Shakir ibn Yusuf ibn abdullah ibn Yusuf àbúkọ ìdíjà èmi fi ra mi kalẹ̀ kó bá fẹ́ mi gbogbo alukọ lọ́wọ́ bá kí ló tó ń gbà tẹ́sí bí ń gbàtẹ́ mo ti wá lọ sí mọ̀rọ́dọ̀ mi káàbì sàn mi kápẹ́ ìṣọ́ ẹ̀ kí n tún kà máa ń tún lọ́wọ́ ìṣọ́ àmọ́ mo ìrọ̀lẹ́. wọ́n fà á gún pé ẹgbẹ́ ẹgbẹ́ kíní ò tó wọ́n ti wá lọ wọ́n fà á gún mọ́ ìrọ̀lẹ́. bíbélà yóò yí ìrọ̀lẹ́ náà ah, tó jọ pé akàn kúrò jọ ní kò mẹ́rin kankan kò ní jọ àtọ́gbọ́ ọ̀rọ̀ àbá mi kẹ́kọ̀ọ́ kó pọ̀tẹ́ sí pé kàwé yọ ní kíníkà yá nítorí yẹ ìjọ bá ń kọ́ ni tó wà ń dẹ̀kọ́ ni bá ń kọ́ ni bá ń kọ́ ni tó wà ń dẹ̀kọ́ ni tó wà ní ìtòyẹ kọ́ ni tó wà lọ. torí kí ẹ̀ka àwọn ọmọdé tó fi sáà lọ ìyá ń bímọ yẹn àmọ́ yẹ pé kì í pẹ̀lú ìlú ìjọba ìlú e ìlú ọ̀kànlẹ̀ bí ẹ̀sìn àwọn ìyàwó e. ẹ̀rẹ́dẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe òfìsì sí ẹ̀ kódà àwọn tí wọn ò tí gbóni sún náà àwọn jáwé wò ó pé ṣé ìdúgbò àtàwọn jìnnà lásán ni wọ́n sálà yìí. òwò àwọn ènìyàn wọn ní kówó lẹ́wọ̀n ní kòsó sí ìdúgbà wù ọ̀kọ̀ òfin mu wọ́n gbọ́ wa lóṣù náà lè gbàgbọ́ wípé ọ̀rọ̀ bí ọmọ gbé lọ gbogbo náà ètò dájú lọ́rọ̀ tó ń sọ fún ẹ ọ̀rọ̀ pàṣẹ sọ́dà pọ̀ fóòkù bí ọmọ gbé lọ gbogbo àbí èèyàn bí kọ́sì ibi tí pẹ̀lú bí ti ti bẹ̀rẹ̀ ni bí wọ́n ṣe ń fi bẹ́ǹtì mọ́sálà ẹ àwọn ilé láì láì lọ́la sálẹ̀ àwọn ilé ìjẹ́ ìmọ̀n dáwọ́ sọ pé mọ̀tàlá lọ́dọ̀ kùrán azọ̀mọ̀tì. قدره أو عظم قدره ومن تعلم الحديث قوي حجته ومن تعلم الحساب على رأيه ومن تكلم في الفقه نما قدره àwọn ìjẹ́ni òye ọgbà gbé mọ́tàlá nípa ti di presentation ẹgbẹ́ ti ṣó ètò fẹ́ dàgbà. èrò ojú ọdún pẹ́ńpẹ́ àti bẹ̀rẹ̀ ni pé wọ́n gbé ọ̀rọ̀ ìkàlẹ̀ bá wọn tí mi àtẹ̀jọ́ ń papọ̀. ìgbẹ́ mi lẹ́yìn pé àwọn náà gba káwọn èèyàn máa sọ tó o bá sọ pé káwọn èèyàn máa máa sọ sílẹ̀ ìṣẹ̀. sọ́mọ́ ń ṣe ẹ̀rọ bí kí ń ṣe ẹ̀rọ hajj wo ni wọ́n fi ṣe kí wọ́n hajj láàrin ìgbà wo ni ó di pé a ó kẹ́ ibi títí òkú mọ́ rẹ̀ ibi títí àwọn àyè ìgbà wo ni ọmọ oṣù mẹ́fà tó bá kú ta ni wọ́n fẹ́. tó ń bá àwọn kan tó jẹ́ pé ìgbà ní ìbẹ̀rẹ̀ rẹ̀ ni kì í ṣe asúlù ní ṣẹ̀ríà kí ní kì í ṣe asúlù ní ṣẹ̀ríà wọ́n kà máa wọn àpọ̀lọ́ ọ̀kan tí ó fẹ́ mọ́ jọ ìmọ̀ kì ṣe mọ̀ àmọ́ mọ̀tàrọ́ náà yọ mọ̀ ìtàkà ìjọba tó kì í ṣe mọ̀ ọlọ́run kó wà pẹ̀lú wa ọlọ́run kó ṣọ́ wa níbi kárí mi àtúntọ́ ni gbogbo àwọn kan yìí irú kò sí tí òun ní ọjọ́ ìbí tèèsì yẹn lẹ́nu òkè ilé ilé tó bẹ́ẹ̀ yẹn ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè ọ̀lẹ́ aláìsẹ̀ kan ṣe wọ́n jẹ́ ìṣòro máwọn èèyàn lójú ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè jù bẹ́ẹ̀ lọ ibi irú ọ̀nà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ táwọn ẹ̀sìn bẹ̀rẹ̀ káwọn ṣe wípé ìmọ̀ ni. na náà nọ́ńsẹ̀ǹsì ní nígbà wà. ká máa jẹ bí bí mọ̀ ní ọlọ́run ọba yóò ti kó wa ọlọ́run kọ́ làwọn èèyàn àwọn abẹ́mọ̀. àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ nínú ọmọ ìlọ nínú kì í gbé mọ̀. káta àwọn ẹ̀kọ́ ìwé àkọ́ gbogbo ló gbogbo

yàn mí rí So, òṣìṣẹ́ ẹgbẹ́ tó yẹ o káàfin ti kọ̀wé pàálù sínú ọ̀dùn wa rẹ̀ òṣìṣẹ́ tó yẹ wọn. àti tó bá bẹ́ẹ̀rẹ̀ kàn wọ́n inṣàlá àìsè ó ń lọ pé kọ̀wé pàtó àlù sínú ọ̀dùn wa rẹ̀ kọ́tọ̀ ni nínú ìṣúlẹ̀ láti jẹ́ kó ti bẹ̀rẹ̀ lọ kọ́tọ̀ kòsìkọ́lù ó pọ̀ sí kòsìkọ́lù èmi wọn náà ti kú ànágbé àtàwọn àbúgbà ìpànìjà yóò mọ náà ebi yìí wọn kọ gan ayé bí àwọn èèyàn bá yé lórí pé àwọn ọlọ́ọ̀ dà nǹkan ọlọ́run ọba máa fi wọn lè tọ́ka àwọn èèyàn tí òbí lọ láyà láyàláyà òsọ gbọ́n tó lè dá ọlọ́run ọba ògbó kò ní jẹ́ kí wíwo ọlọ́run ọba púpọ̀ níwájú wọn ẹ̀sìn yìí ẹ̀sìn ọlọ́run tá a ní ká ìgbà ìbàjẹ́ ẹni kò ní kí ẹ inú ní ọ̀pọ̀ tẹ̀mí sọ́dẹ̀. èmi náà gbọ́dọ̀ ṣe ìṣòro ìyá tèmi ìyá bàbá mi bá ń kú. bí mo fi ìṣòro lọ sí mo rò pé ẹ̀sìn àwọn ní ìṣòro ìṣòro lórí ẹ̀ka ọ̀rọ̀ tí lágbájá ṣe kò lẹ́nu mi. wọ́n sì ní èrè ọkọ̀ sọ́dọ̀. ṣé gbogbo orí àwọn nǹkan báyìí kì í ṣe nǹkan tó bá ẹ̀sìn ọlọ́run ọba nítorí pọ̀ táwọn èèyàn láwọn ń gbà ju sọ́dá pọ̀ fún yẹn o èèwọ̀ ni ìfẹ́ kí yẹn ò débẹ̀. لقد كان لكم في رسول الله أسوة حسنة السنة صيانة السنة صيانة سنة جت صيانة سوا لكن جاء هنا يعني من في هذا النور من الملك أمة كان جاء أمة كان جاء torí ẹ̀ làbí dúró torí ẹ̀ làbí dúró àwọn oníyànjú láti wá mọ̀ kó gbogbo àjọ yìí tó ń pè àwọn sọ yìí á kò sì dúró pẹ̀lú àwọn sọ̀rọ̀ máa sọ kò sì dúró pẹ̀lú táwọn sálàkù wa rẹ̀. ìlú táwọn ti ràn wọ́n lọ́wọ́ dé àwọn oníyànjú ká mọ̀ ní òkú ní ọ̀kan báyìí àfi ká rí ọ̀rọ̀ awọ́ àpárọ̀ àwọn àlejò nínú ìpàdé wa dé pé àwọn ó wá jẹ́ pé ní ṣàwádì sábà tí wọ́n ṣàwádì rẹ̀ a máa kó bi pé pé eléyìí náà ẹ̀rọ ẹ̀rọ díẹ̀ díẹ̀ tó wà lọ́dọ̀ lágbájá náà tó ti kọjá náà ni àwa kójọ àwa sọ ìkọ̀ ikọ̀ ọlọ́run sọ ọ̀dẹ̀ ọlọ́run tó fún wa lọ́nà láti máa fi jẹ́kẹ̀ eléyìí jẹ́kẹ̀ mo kí àwọn tó ṣáájú lórí tí wọ́n kọ lórí mọ́sálà yẹn kan kí àwọn òkú tí wọ́n sọ sí bákan yẹn wá wọn tẹ́yìn sọ ní ìsìn yàtọ̀ bẹ́ẹ̀ yẹn lọ́kà kọ̀ọ̀kan yìí ní orí àṣìṣe àwọn ظاهر بين نور من الله ان شاء الله نور نور ان شاء الله يهتدي به من استهدى الله من طلب هداية من الله سبحانه وتعالى سورة النفس bàbá àgbàláyé sọ́ọ̀tù àlùkàfíròn àní pé kámọ́ wọlé káàkiri òǹdùn ó wọ kódà wọn ní gbogbo àwọn afọ àbọ̀tí lọ kàfíròn gbogbo wọn wà ní ìdàmọ́kṣẹ́rì àti afọ àwọn àgbàmọ́kṣẹ́rì rahimahullah àwọn wọlé káàkiri wọn nítorí pé kọ́ńtù rẹ̀ ní pé sóòrọ̀ tó تكلم الله سبحانه وتعالى فيها عن الكافرين wallahu a'lam èyí tó gbajúmọ̀ yẹn náà ni pé alamu ni alamu ni proper noun ni so a take it as one word ní fún yín lápẹ̀rẹ̀ kan alikon international school àbí model school àbí model alikon model model model kwalẹ̀ model school asúnà palẹ̀ àlùfáì egun pọ̀sùkùlà ní ìdójú ọmọ báyìí gbogbo bẹ́ẹ̀ rí pé sẹ́ńtẹ̀ǹsì àwọn kìíní but it's just a name compound noun ní báwọn àbí àwọn tó ní èbó èyí ò máa ń bẹ̀rẹ̀ ọ tó ti máa ṣe mistake máa mú mi o bí wọ́n ṣe sọ fún wa nìyẹn o àwọn tó gbóyìnbó gidi tá a máa ń wò àwọn òpó gidi but irú lẹ́wù díẹ̀ táwọn fi ń wògbà àwọn tó ń ṣe lédè wọn náà yìí wọn pé wọ́n ṣe bí ọ̀rẹ́ mi ìgbà wa àbú àbú afọ ẹ̀ agbàgbọ́ pé wọ́n ti ègbó gbọ́ pé wọ́n gbọ́ ìlú nọ́mà láwọn ibi tó lálàáfíà táwọn àti ìṣẹ́ àtàwọn táwọn rò pé wọ́n gbọ́ àwọn náà fi irun rẹ̀ pé lọ́gbọ́dọ̀ ìlú àbí wọ́n ti sọ sáré balẹ̀ tó ti sáré kàbà bẹ́ẹ̀ kí n fún yín lápẹ̀lẹ̀ kan. tábà fẹ́ sọ pé zero zero táwọn ẹgbẹ́ sọ pé ó rẹ̀ nígbà kàmọ́ ìfẹ́ ọ̀rọ̀ ìta ó rìn sí lẹ́tà àbí. sọ àwọn ọlọ́pàá ìlú agbára ó yìn ìbò fún àwọn bá fẹ́ pé nọ́mbà owó náà wọ́n pè wọ́n pé zero. àgbẹ̀wò ìgbà yà àyè pé ìfẹ́ ìlú gbogbo pé ẹ ò rí pé sẹ́yìn náà bá fẹ́ sọ dé twenty oh five lẹ́yìn náà máa ń sọ ni ẹ̀yìn ìlọ pé twenty zero oh five ẹ̀yìn twenty oh five ní nineteen oh nine lẹ́yìn náà sọ ni kí ló fà ó lẹ́yìn náà kí ló lè fà wọn. irú ìyẹn ni wọ́n jẹ́ kárẹ̀ yẹn wálẹ̀ pé ah bàbá ọlọ́jọ́ tó gbé yìí ègbó yìí inú ẹ̀rù ẹ̀rù inú wọn làgbọ́ ìpèsè ẹ̀rọ bá wà sẹ́yìn bá ṣe pàtàkì kan lè ìgbéyàwó kọ̀m̀pẹ́sọ̀n àti lẹ́tà just one mark ló yẹ kán yọ lẹ kò bá jẹ pé ní kékeré lè pọ ó lè fẹ́ just a now ó kàn jẹ compound now tó yé ọ náà àlàyé tí mo ti ní ẹni mẹ́kàn tó èmi ìṣe expert mi so ìtumọ̀ ẹni wípé a lè apply same thing nínú lárúbáwá àwa ìṣàlọ àwa gbọ́ alámù yìí pé alámù yìí kàfíró yìí jẹ́ so kìí ṣe pé bẹ́ẹ̀ mú fúrọ́ọ̀dù káwá sọ pé jámù mọ̀dákàr sáálì ṣé wa káwá sọ pé káfíìrù kàfíìrù ní kàfíìrù ṣé wa bá wọn. tí wáwù bẹ́ẹ̀ jẹ́ dọ̀míìrì dọ̀míìrì rọ́fọ̀n fún hali dọ̀míìrì fún hali rọ́fọ̀n àní àtàwọn àníwọ̀ bá wọn àní pè bá wọn. nǹkan ni pé wáwò yìí o níbẹ̀ wọn àti mímu yẹn bí ìgbà tó jẹ́ pé wọ́n wọ̀ bí ìgbà tó jẹ́ pé bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n wọ̀ ju àlùkàpẹ̀rù bẹ́ẹ̀ tó alámù. ìmọ̀ wo yóò yẹ wa báwọn tó yóò jẹ sórọ́tò bẹ́ẹ̀ náà ni sórọ́tò mọ́mí ni wọn náà àìsàn tó sórọ́tò mọ́mí táwọn àṣọ pé kí màhálì àjẹrì lórí ìdọ́fàtò sórọ̀ ìlẹ́yìn àyẹ̀pẹ̀bá sórọ́tò mọ́mí torí pé alámù ni pọ́pá náà ni gbogbo àwọn orúkọ ìjẹ́ fún ó yẹ kó ti yọ lẹ́yìn náà so àwa rí nínú àwọn àpá táwọn náà wà lọ́wọ́ ní káàkiri ìbọn tí wọ́n ní wọn àpọ̀ gẹ́gẹ́ bí ó dà pé sọ́yìn ìtàhàyè ìlú sọ àbẹ́lómi ìtìlú wọn ní zanakshari nígbàtà ṣiṣẹ́ zanakshari àtàwọn míì ni wọ́n àtẹnìkan wọ́n dárúkọ wọn ní wọ́n ti kò ní wọ́n pè bẹ́ẹ̀ ọlọ́wàá rẹ̀ sórọ̀tún náà èyí tó jẹ́ sórọ̀ tó tẹ̀lé bẹ́ẹ̀ èyí tó ń ní tó ń kó sínú ó pọ̀ súrọ̀ yìí tóbi gbọ́ èyí nìlá ọlọ́run ti aláǹfààní láti ṣàlàyé rẹ̀ ní kọ́ balaba mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún wa nínú súrọ̀ tó náà nínú àwọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح أرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر نبي محمد صلى الله عليه وسلم اللهم إذا جاء نصر الله والفتح إن شاء الله يا نبي إذا جاء نصر الله قولي tí àròsí ọlọ́run ọba tó bá dé wàlúfàtì ọlọ́run sọ̀rọ̀ nípa fàtù mọ́tà fàtù òkèlè ọlọ́run bá sọ̀rọ̀ ìjọba fàtù mọ́tà ọlọ́run sọ̀rọ̀ nípa fàtù òkèlè tá a bá ṣe fún ẹ ìlú mọ́tà tí wọ́n ti ní orí jáde mo ní ìlú kan ìlú mọ́tà tí wọ́n ti ní orí jáde tí wọn ò jẹ́ mú nǹkan kan jáde ń bẹ̀ nílùú yìí ìjọ tá a bá dá yín padà sílẹ̀ tá a ṣe yín ní nípa tó dá yín padà nìkan àtúnfò yín ní gọ́lábà ẹ̀yin lẹ tún ní ìkápálẹ̀ àwọn ọ̀tá yín lórí ẹ bẹ́ẹ̀ tún ṣe ní ìkápálẹ̀ wọn lórí àwọn tó bẹ ní ẹpẹrẹ gẹ́gẹ́ bí ìjọ pé nígbà tá a nàbí Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ó wọ ìlú Maka Al-Abbas tó jẹ́ ń kó ànábì ó lọ sí ẹnu ọ̀nà Abu Sufyan ni wọ́n sọ pé òwò awo lágbájá ọlọ́run fi ràn lọ́wọ́ anabi wa tún wọlé anabi wa tẹrí ba fọlọ èmi ló ṣe lè kú anabi kì í sì yàn nígbà tí ọlọ́run bá fún mi àgbọ́fà lórí àwọn ọ̀tá rẹ̀ ìbò ti gbọ́dọ̀ ní ìyẹn anabi kì í sì yàn níta anabi máa ń ṣe ni pé yàtàwà bẹ́ẹ̀ anabi ò ṣe tàwà bẹ́ẹ̀ yàtàwádàú lèlhàkì àníyàn yàtàwádàú lèlhàkì yàtàwádàú lèlá ó ṣe tàwádàú lèlá wọn ní níbi pé irun gbòógì ọlọ́run bá máa tàṣà fẹ́tì ha pẹ̀lú pípọ̀ rẹ̀ nǹkan ẹ̀yìn àkọ́mí tó gbọ́n wọlé ọlọ́run bá ń sọ fún wa pé ìdájá ànàfọ́rọ́ wọ́n ní wàá yìí. ìdájá. Ah, nígbà tí àwọn oṣù ọlọ́run bọ́dọ̀ dé wọ̀lùfọ́t àti ìṣípayá ورأيت الناس يدخلون في دين الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا أقول يغر وين شافوا تفوا بطنك بطنك ألم نشرح سورة ألم نشرح لك ọlọ́run máa ń sọ fún anábì muhammadu sallallahu alaihi wa sallam pé à àwọn ọlọ́run bá ti ràn ọ́ lọ́wọ́ alam nashrah laka sadra. alam nashrah laka sadra. ibi a ṣe ìṣòro ìṣòdù fún ọ àfọwọ́ àjọ náà pé ìṣòro ìṣòdù wà ní orí tó tóbi jù sọlọ́run máa ń a ìṣòro ìṣòdù òun náà ní kí kúkú ṣíríkù wólúù afa ìkókó lọ́kẹ́yìn. gbogbo ayé alihamudulilayi kókòrò ti kó lọ́kàn wà ọlọ́run ti padà sílẹ̀ ṣírìkù ti kó lọ́kàn wà ọlọ́run ti padà sílẹ̀ wọ́n ká lè sọ pé gírù kò tẹ̀m̀bẹ̀lẹ̀kọ́ ara lè rí náà lè sórí rẹ̀ ìwọ ò lè rọ́nà gbé fi yẹn wọ́n á ní ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ní kàn ń rà wà ní ẹ̀dẹ̀ ọlọ́pàá lọ́yìn. لا إله إلا الله الغل أعلى بيا سباهم ìdìbọ̀tàn àlùyéyìn ta ló lè wá sọ pé òun gbóhùn ti wáyé òkú bílò lọ́kàn òun mọ́ ta lè gbọ́ ni. Nàá àdúgbò ní Hassan lọ́kàn o. Tí mo kọ́ ìrìn òun náà gba wọ́n sọ bẹ́ẹ̀. Pípé àlùmọ́ àbòlùkìlá Ibn Kathir ẹbí Ismail Ibn Kathir wọ́n sọ wípé Ibn Qayyim táwọn bá gbélé ayé àwọn pè é láàfà àfà aláàdé Ibn Kathir rẹ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀mọ́ kọ́ lọ kàlí dáhùn àná lẹ́yìn ìgbà náà kàtà sí wọn tẹ̀síru Qur'an al-Azim sọ̀yìn wọn mọ̀ pàápàá náà ni wọ́n ní Ibn Qayyim yìí láwùyá ọtún àwọn onílù kan tó fi hàn sáàjẹ ìtàkùn ìṣe ẹsẹ tẹbá ti rí àwọn tíra inú ọkọ ilẹ̀ ní ibi òfé láìpẹ́ ilé sọ òfé láìpẹ́ ìkíni ìyá sáàjẹ pé ẹ̀rọ sí yóò bì kí ni èyí ni gan ọlọ́run jẹ́ kó yé wọn yíyí wàlá hasad yíyí lágbára ànábi wa sọlọ wa sọlọ àti níta kókó díẹ̀ tó ní ìdá ànábi ọlọ́run Abu Hurairah rà tọ́lọ́ bá ní kàwọn sáà ń dá ní musnad nínú musnad ọmọ imam ahmed wọn bá ìgbà wa látọ̀dọ̀ bàbá wọn lọ́sọ̀dọ̀ ọba yìí fún káàbù lọ́sọ̀dọ̀ àbúrò rẹ̀ lọ́tọ̀rọ̀ jọ̀lá ni. ó ní níjọ́ kan ó ní káàna àbúgbòrè ẹni àna àna àbàgbòrè yìí rẹ̀ káàna jẹ̀rí àwọn ìwé ya ó láyà yìí láti di ànábì náà bẹ́ẹ̀ olúwa di ànábì níjọ́ kan wípé bóòlù mọ̀kàndínmáàtì nàbó wà kó lè ti bẹ̀rẹ̀ mọ awọ́lù ṣe kí nìkan tó wọ́n tó fi pé à ah, ó dàbí ẹran ànábi oṣù tí ní nìkan tó lágbára. ó ní kó n tó fi sàhárà mo wà ní pápánjọ kan wàá nà bùnà aṣèlú mi mo kì í pé ọmọdún mẹ́wàá wà aṣòro pẹ̀lú àmì pẹ̀lú ìlà oṣù díẹ̀ tẹ̀ lé lórí ọdún mẹ́wàá mo ń bá wọn máa bí mi náà kéré. ó ní fàrọ̀ ẹ̀kọ́ ìbùlẹ́yìn mo wá ọkùnrin méjì wọn bá di wọn máa ń sọ pé àhúhàhú sùnmọ́ọ̀nù àwọn lọ nàbà kìnìún lápá báyìí kó lè àbẹ̀yà mo wu aṣọ wọn mọ́ọ̀rọ̀ àìsí ní sàṣà òbí ìmọ̀ pọ́p ìlú bá tó bá ń láyè mo ń gbọ́ òun kan lára wọn mọ́ọ̀rọ̀ àìmọ́ ṣàmọ́ọ̀tì ní sọ̀rọ̀ wá ìlẹ́kùn àṣùmùtì ìmọ̀ pọ́p òun ti ń gbọ́ lára ọmọ ìgbóyára ọmọ mú wájú ojú wọn màá rọ àìsàn ní sàwájú mi má ọtí ìrèjú yẹn tó rí báyẹn rí wọn wá di ìlà pamọ́ àdìgbà wọn ní sọọsì wọn wá fa àmì ọkọ àfidá yẹn kan ó ní kọkànlú àdìjẹyìn ẹgbẹ́ rẹ̀ nílẹ̀ ó ní fa abẹjẹ àánú wọn fẹgbẹ rẹ̀ nílẹ̀ bí nà kọsírin wà láhásírin wọn ò ní lára wọn sì gbẹ nílẹ̀ ọkọ tọ́dọ̀rọ̀ ó yà la àyà rẹ̀. tẹ̀wéé ọba gbọ́ mi ẹ bẹ́ẹ̀ tó ṣe gbé ẹgbà mi kò sẹ́ni gbẹgbẹ́ tó fi mi ìfúlẹ̀ tọ́dọ̀rọ̀ ó ní bá la àyà mi wàmú ọ̀rọ̀ ẹ ti dá mi wọ́n mi ẹ̀lẹ́jẹ̀ ṣùgbọ́n mo ní kàn là mí láyà. sallallahu alaihi wasallam ó ní wà lá àlà kódà kò dùn mí. mo rò gbọ́ ká ní wọ́n tí wọ́n á yàtí wọ́n tí wọ́n á advance mi fún mi lórí kó lè ṣe sọ́jú ìpínyàn ní kú ìpínyàn ní sùn wọ́n ń ṣe sí ẹ̀sìn ní ìṣètò wọ́n gbé ọmọ jáde nínú obìnrin tí ìgbà tó fẹ́ rúbọ ọmọ bá wọn lè fi fún rẹ̀ hàn. òní sùn wọ́n kàn fún láwọn abẹ́rẹ́ kan láti ibì kan sísàlẹ̀ báyìí abẹ́rẹ́ yẹn àdìẹ́gbẹ̀ dìde yàní wọ́n máa la inú rẹ̀ kò sí ní sùkò sí ní mà ànábìyí sọlẹ̀ ìṣẹ́lẹ̀ lọ́wọ́ àlọ́ rẹ̀ sọ̀rọ̀ nínú ìṣẹ̀rí àìsàn nínú ìṣàn ìṣàn ó ti ṣẹlẹ̀ rí wọ́n jí ẹsẹ̀ zùbẹ́ ìyàní orúwà bíi zùbẹ́ yìí wọ́n á jí ẹsẹ̀ orúwà bíi zùbẹ́ yìí wọ́n gbé wọ́n sọ pé wọ́n gbà ní tàbí dàgbà àpò ológun kan gbèdè nínú akẹ́yàtà hàtà látàtà alámà yóò mú ìlọ́nà làkàyè pé pé ibi tá a fẹ́ gbé yìí o ò ní mọ̀ tá a fi gbé tán ó ní kí fàyè ṣe ń darí ó lè rí pọ́sibú ìlú mọ́lẹ́ kọ̀ọ̀kan ọ̀la ìwáyà kan ti wáyé pé cs ni wọ́n fi bí wọn bẹ́ẹ̀ mẹ́rin muhammed bá jìlá cs náà fi bí wọn débi tó ń gbà tẹ́nì kan sọ pé àdìsí kan wà látọ̀rọ̀ ànábì ó sọ fún muhammed bíi ẹgbẹ́ àdìsí kan wà pé ọmọ òye lòdì two years nínú oyè lọ à wọ́n mọ̀ ẹ́ pé yọrọ ànábì lè sọ wípé ibi àjìlá yìí four years nínú yàrá four ẹjẹ àwọn àkọlù rẹ̀ wáyà three ọmọ mẹ́ta ni wọ́n yẹn di tìrì tìrì ló ń dá lùkúrò wọ́n nígbà tó fi bí nàìjíríà ló ti wé ní ìwé àtàlẹ́ bí wọ́n nù ọlọ́wọ́ àlọ́ ó di wé ní nàìjíríà ìmọ̀ mọ́lù ti tàbí ọ̀rọ̀ ta àtẹ̀wé wá pẹ̀ àtẹ̀wé èrè sọ pé kàkó wá pẹ̀ ọmọ èrè jù bẹ́ẹ̀ lọ. ààrẹ nàìjíríà mọ́tàkùn àti ìbátan omi ìhìn sàlásàtì sàlásà ìlú olú ọdún mẹ́ta nù ya rẹ̀ bẹ́ẹ̀ náà làbúrò rẹ̀ bẹ́ẹ̀ náà làbúrò rẹ̀ kọ́kúrú làbúrò rẹ̀ kí á náà fi bí wọn tiẹ̀. ìgbà sẹ́ńtà àmọ́ yẹn ti ẹ̀sìn ní pé wọn ò lè fi bí wọn méjì àlè bí wọn mẹ́ta pé méjì ní ayẹ̀ wọ́n ti fi ń bí wọn mẹ́ta látàyè máa lè. nǹkan kan làwọn ó ní mọ́mú sáfì sọ pé wọ́n tọ́jú táwọn bí wọn ní mẹ́tìn àti wọ́ọ̀sì mọ́ yẹn àtúntò bí báwọn tó lè mùsùlùmí bá wọn lọ wọn sì tún kéwòn pé àwọn làwọn invent mẹ́ta wọn tọ ọtún sábà yìí mú wọn fún wa wọlé lẹsìn sọlọ ló wọn wọn ayé wọn lára so wọn di ẹsẹ agbẹbí òṣèlú yìí so anabi fàṣọ pọ sọdí wọn la àyà mi lọ sọ̀rọ̀ jẹ ṣé ẹ wọn amúkìní kan jáde kà á yá ti ó fẹ́ gbà bíi kàháyàtò làálà kọ ọgbẹ dàbí òkà báyìí wọn á dúdú ó ní àkọrọ àwọn àfi lágún àdàbàdà wọn á dùnú wọn ní ká yọlọkàn rẹ wọn ní àlejòlì wọn àfà ìwé òfin tó sínú ẹ̀mọ́ láyé ẹ̀ fún wọn ti mọ̀ pàmò ẹ̀rí ọlọ́run wọ́n tẹ̀ ní ìlú láti sì yẹn fún ó tó kó lọ́kàn rẹ̀. wọ́n padà ó ní wá rí pléètì nǹkan yẹn pẹ̀lú nǹkan kan àlàyé wọn ti kà fútbọ̀ lórí sáìsì tí wọ́n yọ ẹ̀rọ ìbò yìí wọ́n dà bíi silva ó wá fi sọ́kàn ṣékìmọ̀ rẹ ọgbọ́n rẹ àgbẹ̀ níbo mi àrọ́ pátù wà rọ́ mọ́tù àrọ́ pátù ló ń sọ yíyí wà rọ́ mọ́tù ló ń tẹ̀lé kí n rí tí wọ́n fẹ́ mọ ọmọ fẹ́ mọ sọ fún kí ara mi fẹ́ mọ nígbà tó fẹ́ lọ́jọ́ mọ yìí sọ wọ́n fẹ́ na èèyàn tó jẹ́ wọ́n na káàmù ọmọdé wọn ti ní nǹkan náà ní àbá àwọn àgbàlagbà oní pàfíjì mu sallallahu alaihi wa alihi wasallam. ní àgbàlagbà bá yà á ní yá ẹja àwọn bàbá yìí lọ sallallahu alaihi wa alihi wasallam. àwọn yìí máa ń yọ ó ní fa akọ̀dà ibn hamani bì ó mú ẹsẹ̀ ní báyìí pọ́ọ̀bù àyà mi fi jí padà yàmi tó fi òdì o síbi tí wọ́n ya yẹn fi fagilé ọkàn mi ti kọ́ fún ọgbọ́n àánú àti ìfẹ́ látọmọ ní mẹ́wàá sọlọ lọ́wọ́ ó ti gbé sí ẹgbẹ́ ọ̀rọ̀ yìí gbẹ̀yìn pé because ọlọ́run bẹ pé tí wọ́n ṣe fi ṣéèkì lọ fáwọn kàásì lọ́rùn níjọ́ kan ta àgbà mẹ́rin kan lórí ẹ̀ wà tó dáná bí ẹ̀rọ ọ̀la bára kúrá nígbà tó wà nílé tó ta fàmọ́ arúgbó lágbára yín ọlọ́run ni kálọ́ yín yín kí nìkan ọlọ́run ni kálọ́ kan ẹsẹ̀ gbogbo àwọn àti àdúgbò tí wọ́n fẹ́ sọ́wọ́sọ́ ìṣẹ̀fà àwọn kan wà bá ọlọ́run kò sànù wà láti kiri ó ti fẹ́ gbé àwọn ẹyẹ ibi ọlọ́run sànù wà àwọn ikọ̀ kan wà àwọn àgbàlagbà tí wọ́n bá ti so kan ní ẹ̀mẹ̀ ẹ̀sẹ̀ ìfẹ́ sọ kí ni wọ́n ti sọ ọmọ lóko yìí lọ́jà ọmọ kan wà tí wọ́n ní wọ́n sọ lóko yẹn wọ́n lọ gbé lọ sí wọn gun lábẹ́rẹ́ ó sì fa ìwọ̀n rẹ̀ àwọn ọjọ́ ọdún kan lọ́pọ̀ gun lábẹ́rẹ́ ó sì fa abẹ́rẹ́ yẹn fún rẹ̀ àwọn ọdún òbí ju ọdún kan lọ ó lè jù ọlọ́dọ̀ tó hága bí wọ́n ti fi sáná bí ètò tó kọ́ ká àwọn ọdún yẹn máa kàn gá. so ọlọ́run tó bá bá bí nínú sọ́rọ́ tó lọ́sọ̀rọ̀ pé ìdájà anásọ̀rọ̀ lọ́ọ́ ìwà lè إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ألمي ورأيت الناس يدخلون في دين الله أولي أولي كما هو الناس يلون أفواجا نجو نجو إنتو جنو كتو بات كفاتو مكة كتني بلابا أقول الله من الله وجمعنا نجا تبابا يجاورا àwọn ọmọ dáwọ̀ tó yìí ìwò dáwọ̀ sọ́nà yìí dáwọ̀ tó bẹ̀rẹ̀ tí ó rọrùn káyé tó wọlé kọ́ gba ìfúnná sí yàn bá kan ọlọ́run padà gbà fún wa nìyí kò padà ní àwùjọ lára nígbà tí wọ́n ti pọ̀ ẹ̀rù gan nígbà kan wà lè gbà á ṣiṣẹ́ tẹ̀ bá tó kù tó bá tó kù bá wọn lọ ìgbà olùkọ́ lọ́wọ́ wọn sọ fẹ́ẹ̀ mọ́ nìyí ọlọ́run fi ìdìbò ọ̀fẹ́ ti dọ́gba tó sára rẹ̀ tẹ́lẹ̀. ó mọ kí ni bẹ̀rù jẹ́ class security engineer èyí ló ń wá èyí ló ń wí. àwọn èèyàn kan ń ṣe àwọn jẹ́ gidi tó ń gba owó ní tó wà wọ́n jókòó gba fún lẹ́ka rẹ̀ nínú ara òun á ń yá ìgbà parí ìwà yìí ó ti bí ẹ̀rù four hundred thousand pẹ̀lú pé òun jẹ́rẹ́ lọ́wọ́ lọ́wọ́ bá ọ àwọn èèyàn kan jẹ́ software engineer nọ́mbà olú àwọn èèyàn kan jẹ́ bíi nígbà engineer wọ́n ti lọ system integrator network engineer ngàǹkà owó tí ìdí ojú ìdíje làwọn ń gbà owó tí wọ́n gbígbà sálárì oṣù kan gbàkálẹ̀ wọ́n mú lọ èyí ìwọ́n tó kàn wọ́n àdúgbò oṣù kan nínú ìpín náà tún padà la ọ̀nà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn onísọ́nà ọ̀gọ̀rọ̀ wọn ẹ̀rù wọn ìṣọ̀lẹ̀ alùpùpù o àwọn tó bá olùpàdé wọn ìṣọ̀lẹ̀ ọ̀gọ̀rọ̀ wọn làkàyè wọn pé wọ́n ti dáadáa nílé ìwé wọ́n ti dáadáa níbi tí wọ́n ti dára nínú ọkọ̀ wọn wà lọ́lọ́dọ̀ àgbà mẹ́tìrọ̀ mi nà lọ́ ẹ̀rọ lọ́wọ́ lọ́wọ́ náà nílé ìwé ọ̀fọ́

torí pé táwọn ẹ̀rọ ti wọn lórí ẹ̀sìn níjọ níjọ kí iṣẹ́ rẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni wàá fà àti àjọ ènìyàn ló ń dára ìjọ tọ́lọ́ bá ti fọ́ ní tí ọlọ́run ti ń gbà láàyè tó ń gbò yẹn pé ń gbọ́ nǹkan tó sọ yé iṣẹ́ rẹ̀ wọ́n pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀ lọ rẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run lè mú ọ lẹ̀ ọlọ́run lè mú ọ lẹ̀ pé o ti parí iṣẹ́ ẹlòmíì ó ti jẹ́ ilé ayé yìí níṣẹ́ àlùkìyàmọ̀ ọlọ́run jẹ́ kó jẹ́ bí ẹgbẹ́ láyé ló ti bá ẹlòmíì ọlọ́run níbi ìjẹ́ nǹkan tó ti bá ti àwọn. ìmọ̀ tó bá débẹ̀ inú tiẹ̀ ní àtúntò ọba tó lọ orí àkókò fún pé alihamudulilayi wa àfa wọ́n ti sin ẹsẹ̀ wọn kó tó sin àwọn. wọ́n ní sàárì kan wà táwọn òkè bẹ̀rẹ̀ àwọn fẹ́ẹ́ sin àwọn tí àwọn ti sin ẹnìkan síbẹ̀. àwọn ọlọ́run bá bá wọn ṣe nígbà tí wọ́n gbé ẹsẹ̀ àwọn ibi tó súnmọ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àyù àwọn ibẹ̀ ni wọ́n kàn lọ sin ẹsẹ̀ àwọn yẹn. alhamdulilayi ọlọ́ba ọlọ́ba àti ọlọ́kùnrin àtẹnukọ kan ata níyà lọ́rùn ọlọ́wà kò ní àwọn ìyá wa tí wọ́n kú sórí láì láì lọ́la ọlọ́wà kò ní àwọn tó ní bàbá lọ ọlọ́wà kò ní àwọn ọmọ àtàwọn bàbá ọmọ gbogbo ẹni tó lórí islam yẹn ọlọ́wà kò ní ìmọ̀ alápapọ̀. sọ pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́wà bẹ̀ pé wàrà àyíká nìyẹn fẹ́ẹ́ فسبح بحمل ربك واستغفره إنه كان توابا àtúnṣe nígbà tá à ń sọ àtúnṣe nígbà tá à ń sọ kàtàkùn àtúnṣe nígbà tá à ń sọ iná àpò iná kàtàkùn nínú ìgbà ń parẹ́ ń bẹ̀rẹ̀ ọlọ́run sọ pé oore mọ́tò oore ní fáàkì ní àbí oore ní dùkúrú náà tàbí ọlọ́run bàbá ti di ìṣàlùmọ̀ ọ̀gbìn ọ̀rọ̀ tẹ̀síwì ìyá ti tẹ̀síwì àwọn afọ àwọn tẹ̀síwì yẹn léde láwọn ọmọ ọkọ̀ sínú ọgbà ìta tẹ̀síwì ni wọ́n tún máa sọ la nínú àwọn tẹ́lẹ̀mọ̀ ọ̀kùnrin áánì fún sọ̀la oníkẹ́lẹ́ wà jọ̀mọ́ àtẹ̀síwì láwọn àti ìnáwó káàdì nínú ìgbà فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم. níbi obìnrin ọ̀rẹ́ pé tọ́lọ̀ lára ń dáa fẹ́lẹ́ ṣe ní àtẹ̀sílẹ̀ ìmọ̀ sọ̀lá àyè tùhánàmá. tó ó dáa bó orí kẹlẹ̀ sí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ aláàbí orí ma orí tó kẹlẹ̀ sí ẹ̀ orí mi yóò tún dé sí ẹ̀ bá ń bẹ̀rẹ̀. bàtà dé bẹ̀hàmìyọ̀rọ̀ gbígbá wọ́n ti sàn sí i. yẹ mọ́ gbó ànábìnrin ọlọ́run tó ti wá tẹ̀ wọ́n wá ń ṣe náà ní kó o ní ìgbàgbọ́ lọ́dọ̀ náà bá tó fẹ́ kó náà burú jù àná. ìnáwó kàánà táwa bá ìnáwó a ó ní ọlọ́wọ́ bá a tó rí o ìnáwó lágbàbí o nínú ìròyìn ọlọ́wọ́ bá ní bá asọ̀tún sùrọ̀ yìí tó tọ́ka sí sùrọ̀ tó tọ́ka sí ikú ànábì muhammadu sallallahu alayhi wa ala alihi wa sallam. sùrọ̀ yìí tọ́ka sí kọ́lọ́ ń tàbí ọ̀nà sí ìfànà ní sọ̀rọ̀ bá rẹ̀ rẹ̀ sọ́nà ìyàwó náà bá àárọ̀ lọ́wọ́ àwọn náà bá àárí fiọ́lẹ̀ àwọn náà bá àájẹ tí ó sìn rẹ kó káàdì gbàgbà láyé lẹ́sìn náà láyé làwọn méjì ẹ̀rí ìfọ́sí clear gbogbo àgbáńlá yẹn ẹ pàdé àwọn mùsùlùmí ilé gbogbo àwọn ilé ìlú gbogbo ní àjọ gbogbo ara wa àmọ́ ẹgbọ́ assalamu alaykum wa rahmatullahi wa barakatuh ẹgbọ́ hayya ala salat ẹgbọ́ ashhadu an la ilaha illallah. àlùkòtò wà hídà tẹ bóyá sọ̀tún ní ìdílé rẹ̀ sọ̀tún ní ìdílé pé ó ní universal language kan tó bọ́ọ̀lù gbọ́ ọ̀rọ̀ fọ́ ó bu aṣáájú aláàbò ó bu aṣáájú àlékún náà lọ́wọ́ ìgbà àdúgbò fọlọ́wọ́ ọlọ́run ìkẹ́ ẹ̀rọ olùwájú náà sì lọ́ọ́ jẹ́ káyé ṣe fún ìdílé ìwà pọ̀ ọlọ́run ìwà pọ̀ ní ìsìlámù ọlọ́run ìwà pọ̀ ní sunna ọlọ́run jẹ́ ká kó sórí sunna mi jẹ́ kó ní áàrùn sunna tó wà ní ma ìlú tó wù wá kó lè rọ sí mìíràn já sí lẹ́yìn tó jẹ́ kó gbogbo tí wọ́n kà wá sí lọ́dọ̀ ọlọ́run yá olùfẹ́ súnà náà lè yẹ ni ọlọ́run yá rí bẹ́ẹ̀. wọ́n ti wá lẹ́yìn tó máa yọ súnà náà má jẹ́ jíjẹ mímu má jẹ́ sọ wá lẹ́yìn tó ti ń jọ̀rọ̀ ọlọ́run wa má jẹ́ sọ wá lẹ́yìn tó ti ń jọ̀rọ̀ àná ọlọ́run wa wá jẹ́ kí àwọn àwọn ọmọ wa lọ sí súnà yìí wọ́n ti ká ọmọ wọn káì wọ́n jẹ́ wọn máa gbọ́dọ̀ àwọn yà àwọn ń tó wọn à ní ti gbà tí wọ́n máa gbọ́ ọlọ́mọṣọ́mọ abẹ́ pé tí wọ́n lé ní tí oníwòye ìdìbò ránì lọ wọ́n jẹ́ fún oní ti èyí ná ọlọ́run bá ìmúra òlú bàtà òlú báwo ìhùn ìdìbò ránì wàá jẹ́ ká lè ṣiṣẹ́ ìdìbò ránì jẹ́ ká bá ń rìn ìdìbò ránì tá a bá ń jẹun ìdìbò tá a bá ń ṣiṣẹ́ ìdìbò ọlọ́run bàbá rẹ̀ à ń bẹ̀ ọ́ bí ti kàlà àbí ikú kó o má jẹ́ kí àtàwọn ojú wa náà wọ́n jẹ́ wọn kú ìlà àlà sọ́nà àfikà kó sóò fún náà ní sábà bá ọlọ́run kó wà ló pọ́n wa yé ọlọ́run kó wà ló yẹ wa ọlọ́run kó wà ló pọ́n wa ní àti àárọ̀ yìí ẹni tó bá ṣe ìpínlẹ̀ lórí kó wọlé àwọn ìlú dàbí kó wọlé láàárọ̀ àbúrò ká kó wọlé láàárọ̀ wọlé dàbí aláwọ̀ fún àti lọ́pẹ́ yálé o àti dàbí yẹn tọ́lá fàjọ́ ànábì kí fàjọ́ ìbá yìí o ó lè kẹ́ ó lè kà ó lè wọnú àyè ká ó dà kéèyàn ní àyè lọ́tọ̀ àtàrà yìí fún wa látẹ̀ mí ẹ̀jẹ̀ ká gbìyànjú o ẹ̀jẹ̀ ká gbìyànjú o tó bá lọ́kùn. Eh, oṣù àyìntìká wọn ní eh, akọ́sàn náà bá àyìntìká kò àwọn ọ̀dọ́ ọlọ́run tó ti kọjá ló gbà pé àyìntìká sọ́nà ọgọ́rọ̀ ọgọ́rọ̀ ní sọ kí wọ́n pa púpọ̀ Bukhari Muslim Abu Dawud Ahmad Hanbali Muhammad bin Abdulrahman Mahdi wọn yẹn ní gbàgbà kọ ìfẹ́ yẹn ní àwọn yẹn ní náà dárúkọ àdáàrí ni lọ bá ń bá ń bá ń bá wọn gbà lórí ìta bùkọ́lù jọ sọ pé òun náà ní pé àná lè ti ká fá ìlú màsá ìdí kùlù yìí àmọ́nà bùkọ́lù tòótọ́ wọn máa tún máa sálẹ̀ ìjà tó tẹ̀lé yẹn Allahu ta'ala àlà abẹ́lẹ́ ọlọ́run jẹ́ kí ọlọ́run jẹ́ àríjẹ́ ẹni tí ń bẹ̀. ó wù ká parí ìtọ́sí wa láàrin jẹ́ méjì ndókò ní mafad ikhlas falak àti nas so that àárọ̀ wa ní sábàṣẹ ìdíkà àmọ́ bíi tíwìtì kíra tí mo pè ní àwọn àlá ànábì rúbí àròsúlù láì sábà sáyẹn dání ó ṣe ṣe fẹ́ fẹ́ tí ìbáṣe sílẹ̀ ọlọ́run ló ní kí wọ́n wá ọ̀nà ní tó sùn lọ́dọ̀ wọn. sò ní ọ̀rọ̀ lẹ́wà abájọpá yẹ ká ní pèsè tó àá Quran ó máa pẹ́ lómi náà àti ẹ̀ ń lọ onípadà ṣe kankan náà ni ọ àwọn òwò ọ̀pọ̀tọ́ náà lọ́jà parí ẹ̀ tọ́lọ́ba di ọdún tí ń bọ̀ tọ́lọ́ba sẹ́ni wa ká wà láyé káwa ká káwa bẹ̀rẹ̀ pé ìdíje àdúgbò àbí tọ́lọ́ba tó ní ọlọ́run darí ẹ̀mí wa sí ọlọ́jọ́ tó sọ fani kọ́nà tó sẹ́n ẹ̀yọ̀ kan méjì wọ́n méjì wọ́n ẹ̀yọ̀ kan. olórí ní ìṣàlá ángẹ́lá yẹ ìṣọ́lápọ̀ ní ìgbẹ́lẹ́ kọ̀ọ̀kan lè ṣe àwọn àfihàn lẹ́fà ẹ̀mánì fún ìṣọ́lá wọn lọ pé fáyọ́rọ́ ní alùmọ̀ṣà ó jẹ́ kó nìyẹn ní ìgbà àánú ọlọ́wà. lọ́jà ẹ̀ ní o ẹgbẹ́ ní lórí wọn àmì ẹ̀ka ni wọ́n lọ yé lọ́dún ń yọ ìwà abẹ́lé ti kọ́sùn ní òkú. Ìwọ̀ hmm? wò ló ti ẹni ẹ̀kọ́ ló ní ìwọ̀n ìlàgbára èyí kan dáhùn ọ̀la ṣáà. Salamu alaikum.